appreciate Him. Show that your love for Him and give that praise to Him. Oshibaba, Anyo, Anyo, Anyo, Anyo, Anyo, Anyo. Ẹ dábìí ìṣòṣò. Ẹ lẹ́rù ní. manifestation of Holy Spirit in your life. Wherefore, brethren, remember hear, rẹ sẹ́. Thank him, Lord Jesus. Thank you, Lord Jesus. Olúwo ṣeun. Ẹlẹ́rù ni bá a Jesus, we thank you. Dúpẹ́ lọ́wọ́ Jésù fún orí ọ̀fẹ́. Kábíyèsí ṣó we thank you. Thank you Lord. Ọba tó ń gbọ́ àdúrà. Ọba tí ó gbọ́ àdúrà rẹ̀. Thank you Lord. Give that praise to him. Thank you Lord Jesus. We thank you. We honor you kábíyèsí ó ṣéwò kábíyèsí ó ṣéwò we honor you kábíyèsí mo yàn ọ́ kábíyèsí mo fọpẹ́ fún ọ kábíyèsí wọ́ ọ ló yẹ láti gba ògo ìwà lóògùn yẹ. Yeah.

place of protection my place of security ìwọ ni bí ààbò agbára fún aye mi lift your voice and give that honour to Jehovah God ẹ ká dúpẹ́ fún tí Ọlọ́run ṣe ayé rẹ ṣe let's lift our voice and appreciate him for all that he will do again ẹ ká tún dúpẹ́ fún ohun tí Ọlọ́run yóò tún ṣe inú ayé rẹ lónìí Ọlọ́run mi ò mà ṣe wò. Father, I thank you. Ọlọ́run o ṣeun o. Father, I honor you. Ọlọ́run mo dúpẹ́ o ṣeun o. Father, I give that praise to you. Ọlọ́run mo fi ọpẹ́ fún ọ. You are the source of my life. Ìwọ lórísun ayé mi. You are my place of strength. Ìwọ ni bí fún ayé mi. You are my place of security ìwọ níbi ààbò fún ayé àwọn ọmọ mi gbogbo thank you lord jesus olúwa mo yọ̀ ọ́ lord i thank you ọlọ́run mo fi ọpẹ́ fún ọ in jesus name our king we pray just begin to ask him to forgive every sin ẹ pọ orúkọ jésù olúwa dáríjì mi let's ask him the jehovah god forgive all my sins o god olúwa dáríjì mi ẹ porúkọ Jesus, Lord forgive me all my sin As Lord to Olúwa dáríjì mí ohun tí ò jẹ́ kiri ọ̀nà Father forgive Olúwa dáríjì mí ó ní ìdáríjì ń bẹ lọ́wọ́ ìwọ Ọlọ́run ó ní kí a lè ask the Lord to forgive every everything gbogbo àṣírí gbogbo èyí tí ò jẹ́ kiri orúkọ rẹ tí ò jẹ́ kiri ìyanu bàbá ẹ dá orúkọ Jésù That Lord, you are going to forgive all our sins. That Lord, you are going to forgive all our iniquities. Ẹ má dárí àṣírí èmi jì mí, èmi ẹlẹ́ṣẹ̀ rèé, mo jẹ́wọ́. Ẹlẹ́ṣẹ̀ ni mí o, bàbá mo jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi. Ẹlẹ́ṣẹ̀ ni mo jẹ́ o, bàbá mo jẹ́wọ́. Ask the Lord to forgive you. Wash me, O God. Let your grace rest upon me. Orí your rẹ kó bà ní ayé mi let your grace fill my life orí ọ̀fẹ́ rẹ kó bà lé ọ̀nà mi let your grace fill me o God orí ọ̀fẹ́ rẹ kó bà lé ọ̀nà iṣẹ́ mi ẹ pọ orúkọ Jésù call the name of Jesus that the grace of God to rest upon you kí orí ọ̀fẹ́ Ọlọ́run kó bà lé ayé rẹ pray that the grace of God to rest upon your life orí ọ̀fẹ́ Ọlọ́run kó bà lé ayé rẹ ẹ pọ orúkọ Jésù that the grace of God to rest upon your life kí orí ọ̀fẹ́ ọlọ́run kó bà lé ayé rẹ ask him that the grace of God to rest upon your children orí ọ̀fẹ́ ọlọ́run kó bà lé ayé ọmọ rẹ gbogbo ẹ porúkọ Jésù that the grace of God to rest upon you orí ọ̀fẹ́ ọlọ́run bà lé ayé mi nísinsìnyí o in Jesus name we pray say daddy I come to you olúwa mo wá sọ́dọ̀ ẹ Lord turn my story around yí ayé mi padà. I want you to begin to tell the Lord, Lord, I'm here before you. Ọlọ́run mo wà níwájú rẹ ní àṣálẹ́ yìí. Change the story of my life. Yí ìta ayé mi padà. Lift your voice and pray. Ìkúta làmà torí a máa ṣí kalaba. Ẹnìkan gbàdúrà Ọlọ́run mo tọ̀ wá ní àṣálẹ́ yìí. Father, I'm here before you. Change the story of my life. Olúwa yí ìta ayé mi Let's begin to pray. just Ẹ já sọ́dàdúrà that the Lord God of heaven am here before you in the name of Jesus. Olúwa mo wá sọ́dọ̀ rẹ, Olúwa yí ìtàn ilé mi padà. Ask the Lord to change the story of your life. Ẹ pe orúkọ Jésù. Lord, change the story of my life. Olúwa yí ìtàn ayé mi padà. Ìwọ ìtàn mi gba ojútùú. Let the story of my life change ẹ sọ fún Jésù olúwa yí ìtàn ayé mi padà yé ń da yàdàgàdàgàdàgàbà ask them to change the story of your life ẹ pe orúkọ Jésù Dada, call the name of Jesus olúwa yí ìtàn ayé mi padà change the story of my life alatali amakolabagadaba matori amatori amasirosida in Jesus name our Lord we pray I want to pray it again that very man that was born blind. The Lord changed not only his, the story of his life, that he was born blind, but also God changed the situation of him. Ọlọ́run Ọlọ́run Ọlọ́run yí ìtẹ́ and Ọlọ́run ti yí ayé ẹ̀ The Lord changed the story and changed the circumstances of that very boy. He said once that he was blind, pé ìgbà ó ṣùgbọ́n now I can see ó náà lè ríran báyìí ìtàn ẹ̀ yí padà situation ayé ẹ̀ yí padà wíwá kó porúkọ Jésù ó yá ẹ̀yin ogun ọ̀run o the host of heaven in the name of lórúkọ Jésù ti Násárẹ́tì ẹ sọ fún Ọlọ́run Olúwa yí ìtàn ayé mi ó yá yí padà change the story of my life ẹ pé orúkọ Jésù olúwa yí ìtàn ayé ọmọ mi padà oya oya oya oya oya oya change my situation ẹ̀ńdà yaba kóríaba and change the story of my life ẹgbẹ́ orúkọ jésù látọ́rí àmàkúpàtó ní mẹ́kúrabàtà lè pẹ́ńdọ̀ sugolobo santelemo ọlọ́lànà gbàdúrà olúwa yí ìtàn ayé mi padà open your heart to pray pray pray pray pray pray abatolia makurapata setolia mashikola bagaba open your heart to pray ẹnìkan gbà ládùúgbà ìtayé mi yí pa lónìí o ìtayé ọmọ mi yí pa lónìí o ẹ pe orúkọ jésù ẹ sọ fún jésù olúwa yí ìtayé mi padà ẹ pe orúkọ jésù ìtàn ìran mi yí padà wá olúwa yí padà ìtayé mi gba ojútù lórúkọ jésù olúwa yí padà oníṣùgbọ́n ṣùgbọ́n kan bẹ́ẹ̀ láyé mi èmi kò fẹ́ mọ́ látòní lọ ọba tó wo ṣùgbọ́n jábẹ́sì wo ṣùgbọ́n ààyè mi. Lift your voice to change your situation. Ask the Lord to change your story. Olúwa yí ìtayé mi padà. Olúwa yí Olúwa yí ayé mi padà. Gbogbo ohun tí ibi tó bára rẹ ohun tó lérò tó ń ṣẹlẹ̀ yẹn olúwa yí padà change my situation o god ẹ yí ẹ yí ìgbì ẹ yí ìgbà mi padà àmà ah, torí àmà kó balabagaba somebody pray change my circumstances o god ẹ yí ìpè mi padà ìdá rabatókolomoko labagaba oyá oyá ọba tó o ṣùgbọ́n gábẹ́sì àbá oṣù bá èèyàn oyá. Ooh. sí dáadáa ẹ po orúkọ jésù ìwà ìdáná ayé mi lónìí ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa jáde jáde jáde jáde jáde jáde jáde out of my life failure out of my life aratatata kopotokoto repotokopronosekelebo masotoparusatakatayaba disappointment out of my life sickness out of my life oyè oyè jáde gbogbo ẹrù ìtìjú gbogbo ẹrù ẹkún gbogbo ẹrù àmúbọ́ gbogbo ẹrù gbèsè nínú ayé mi lónìí oyè porúkọ Jésù ẹ jáde jáde jáde jáde jáde jáde àlàkàtà làbàkùtọ làkàdàgà làbàgàlàgàbà àìlèmàsáìlà màyàkúrà bàtòkòrò mọsàtà. repatoko robo santele repatoko lobagalabagaba lekantoleme santelebo sandele ropotoleme shentelebe shentelebo makorime korime serbo sendele rapatokeleme santelebo mayakalabagabagaba lakorodokolomezongelebo mayagalabagalagaba lasontoleme sentelebo makorabatoko rabakata la korobo sonto le mesente mokorobo shente le mesente bokola magama in Jesus name our Lord we pray ẹ pọ orúkọ Jésù àní Olúwa bí àìpín ayé mi wò ohun tí mò ń gbọ́ rè máa kọ́ sọ ó lè jẹ́ bí eré Àkúrẹ́ ilé olórogún Àkúrẹ́ ìlú Àkúrẹ́ ìlú ń jẹ́ bẹ́ẹ̀ Àkúrẹ́ wá jẹ́ bẹ́ẹ̀ pé ẹni alákùrẹ́ wá jẹ́ pé lójú ti jáde wá jẹ́ eh, polygamous family I think yeah. Àkúrẹ́ ilé olórogún àní ẹ porúkọ Jésù sẹ́ ẹ̀mí mọ́ yí ìtàn ayé mi padà àkókò ti tó change the story of my life olúwa tó pọ̀ nípa tagbára olúwa tó pọ̀ nípa tagbára olúwa tó pọ̀ nípa tàgbà change the story of my life ẹ̀yí ìta ayé mi padà ìta ayé mi gba ojútùú ìta ayé mi gba àtúnṣe ayé mi gba ojútùú ní orúkọ excellent beauty ó yá kó wọnú ayé mi wá ní orúkọ jésù increasement kó wọnú ayé mi wá ayọ̀ kó wọnú ayé mi wá in the name of jesus ògùn ọ̀fẹ́ kó ògùn ọ̀fẹ́ kó ló gbà ọ́ ntalianama no more cry no more weepings ní orúkọ jésù ó yá ọwọ́ ogun kó kúrò ní ayé mi ọwọ́ ìgbèkùn kó fi ayé mi lẹ̀ ó yá ìbùkún ọlọ́run kó wọnú ilé mi wá ó yá sọ́dàdúà in the name of jesus open your heart to pray overflow of god's blessing overflow of god's grace into your life now in the name of jesus overflow of god's blessing. ó of ọgbọ́n sùnmọ́sí ní orúkọ jésù ọwọ́ ìbùkún ọlọ́run máa bọ̀ láyé rẹ̀ ọwọ́ ìbùkún ọlọ́run máa bọ̀ lórí iṣẹ́ rẹ̀ ọwọ́ ìbùkún ọlọ́run máa bọ̀ lórí ilé rẹ̀ ní orúkọ jésù ọwọ́ ìbùkún the hand of God's blessing bóyá bàlẹ́ ayé mi wà ní orúkọ jésù ọwọ́ ìbùkún ọlọ́run máa bọ̀ lórí ilé mi ó ilé mi wọ̀ iṣẹ́ mi olúwa gbé ìrìn àjò mi wọ̀ ẹ orúkọ jésù mi tẹ kí ọwọ́ ìbùkún Olódùmarè kó wọnú ayé rẹ wá o ní orúkọ jésù ọwọ́ agbára ńlá nàkúrà màkàndàyà kò zúndèrè bàró pẹ̀ntólì àbàgàbà ọwọ́ ìbùkún Ọlọ́run wọnú ayé mi ní orúkọ jésù ọwọ́ ìbùkún Ọlọ́run wọnú mi ọwọ́ ìbùkún Ọlọ́run wọnú ó yá màmá gbàdúrà ọwọ́ òbùkún agbá ọlọ́run lórúkọ jésù enter into my life rapato yamakasa lekoyamaku sakaraba laprendo sikelebo kó wọnú iṣẹ́ mi wá ọwọ́ ìbùkún ọlọ́run the hand of God's blessing enter into my life the hand of God's blessing change the story of my life ọwọ́ ìbùkún ọlọ́run the hand of God's blessing ẹ wọnú ayé mi wá ẹ wọnú ayé mi wá ẹ wọnú ayé mi wá ẹ wọnú ayé mi wá ẹ wọnú ayé mi wá ní orúkọ jésù màtóríà màsíkàlàbà óyá óyá óyá óyá óyá lift your voice and pray the hand of God's blessing ní orúkọ jésù óyá óyá sọ fún ọlọ́run the hand of God's blessing ní orúkọ jésù wọnú ayé mi gbúàdúà lórúkọ jésù kristi olúwa gbórí mi sókè má torí mi gbà bọ́dé. Gbórí mi sókè.

torí mi sókè lágbórí kí n bí ó yàtọ̀ fún ọlọ́run àlàyé sẹ́wọ̀n tó rí. Lord lift you you are the lifter of my head ẹgbẹ́ orí mi beyond your thought beyond your, your knowledge ju ju òye orí mi lọ olúwa gbé orí mi sókè orí yìí kò gbúdọ̀ gba àbọ̀dè gbogbo àbọ̀dè kú gbogbo àbọ̀dè àìsàn ọ̀run yídàrú ask to send it back to sender orí mi yìí kò gbúdọ̀ gba àbọ̀dè ayé mi kò gbúdọ̀ gba bọ̀dẹ̀ ẹ pé orúkọ Jésù àkókò òdìtò you are the lifter of my head ìwọlẹ́ntì máa ń gbé orí ẹni òkè ìwọlẹ́ntì máa ń gbé ayé ẹni òkè ìwọlẹ́ntì máa ń gbé iṣẹ́ ẹni òkè ẹ pé orúkọ Jésù màmá olúwa gbé orí mi sókè ní ọdún yìí ask the Lord to kí ìgbéga ìgbéga kó wọnú iṣẹ́ rẹ lọ in the name of Jesus ẹ sọ fún Jésù gbé mi sókè ní ọdún yìí o olú ọlọ́run alààyè gbé mi sókè ní ọdún yìí ẹ sọ fún jésù that Lord should lift you up this ẹ gbé ọmọ mi sókè ẹ gbé ayé mi sókè ẹ gbé iṣẹ́ mi sókè ẹ gbé orí mi òkè ẹ gbé ayé ọmọ mi òkè ẹ gbàládùá mo ní ẹ gbàládùá ẹ sọ fún to lift Ask him to promote you in the name of Jesus. Ask him to lift you up. Ẹ pe orúkọ Jésù. Olúwa sókè. Ask him to lift you up. Ní orúkọ Jésù. Ask him to promote you. To change your level. To change your situation. Ní orúkọ Jésù. Ask him to lift you up. Ẹ yí tàn mí padà. Ẹ gbórí ìdókè. Ní orúkọ Jésù. Ẹ tàn ayé àwọn yẹn padà. Ask God to change your life. Ní orúkọ Jésù. Olúwa yí kàtáyà. Bòrì àmàlórí àmàkàtà ìyàrá rupatundele mokopaya ẹgbà ládùá olúwa yí ìtayé mi padà yí padà yí padà yí padà yí padà yí padà yí padà yí padà yí padà yí padà yí padà yí padà yí padà yí in the name of Jesus the Lord change the story of your life matakuta kurapata lekotoyamashikelebo makoryamakitariyara ripatukelebese manandoriamakushariba lórúkọ jésù olúwa yí ìta ayé àwọn yìí padà àǹdáyé àmàkù sẹ́nilẹ̀ mọ́ ní orúkọ jésù ìta ayé padà let God change your story let God change your life let God change your situation in Jesus name we pray say daddy let my prayer be answered olúwa jẹ́ kí àdúrà mi gbà ẹ lànà fún ayé mi lónìí Lord let my prayer be answered olúwa jẹ́ kí àdúrà mi gbà ẹ lànà fún ayé mi lónìí I want you to pray that Lord let my prayer be answered Olúwa jẹ́ kí àdúrà mi gbà ẹ lànà fún ayé mi lónìí bẹ́ẹ̀ kó orúkọ Jésù call the name of Jesus my Lord let my prayer be answered Lord open the doors of my life Olúwa jẹ́ kí àdúrà mi gbà let my prayer be answered bẹ́ẹ̀ kẹ́ pé Jésù mi tẹ̀ wá àdúrà mi gbà àdúrà what is your prayer mo fẹ́ ṣeré ní ọdún yìí o bẹ́ẹ̀ kí ìyàtọ̀ kó dé bá yé mi ni èmi náà fẹ́ mọ ní tán pè ní ọlá rẹ I want to know your joy I want to know your blessing èmi náà fẹ́ mọ ní tán pè ní ìbùkún I want to know of overflow mo fẹ́ mọ̀ nípa e, e, e, ìbùkún lẹ́kùnrẹ́rẹ́ I want to walk in abundance of your grace mo fẹ́ rìn ní orí ọ̀fẹ́ rẹ lọ́pọ̀lọpọ̀ ẹ pọ orúkọ Jésù I want my life to move forward. Bẹ́ẹ̀ kí ayé tèmi náà kó tẹ̀síwájú. Bẹ́ẹ̀ kí àmì mi náà fẹ́ pa ìtàn rere. I want to have a good story. I want to have happy ending. Ní orúkọ Jésù Lakutalianayaba. Somebody pray that prayer. Father visit my life in this prayer. Olúwa bí ayé mi wò. Ìwọ agbára ìní. Ó yẹ kó nu ayé mi. Ìwọ agbára ìní. Ẹ kó lórí iṣẹ́ mi. Ẹ wọ agbára ìní ẹ kó òun ayé ọmọ mi agbára ìní ẹ sọ fún jésù látòrí àmà ṣáǹtìà màtòrí àmà sóńtò lè mẹkẹrẹba lè kúra tàntàlíà mà sóńtò lè mẹṣíkò labọ rapàtẹ lè mẹkẹrẹba ẹ pọ orúkọ jésù rèkàndélì àmà ṣáǹdìbọ màtòrí àmà ṣíkò labọ ẹ sọ fún jésù ó dẹ kó ohun tuntun kó bẹ̀ẹ̀ nú ayé ó dẹ ohun tuntun kó bẹ̀ẹ̀ lórí iṣẹ́ rẹ̀ ododogobe nítorí amasantolema rapantali amashindelebo ẹpọ orúkọ jésù oyá oyá oyá yá odòkó nkutu kó bẹ lórí ilé rẹ in a new thing in your life a new thing in your home a new thing life of your children a new thing in your marriage odòkó nkutu bẹ náà yé mi olúwa dìde fún ìrànlọ́wọ́ mi in the name of jesus arise for their help o god olúwa dìde fún ìrànlọ́wọ́ ayé àwọn yẹn gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wa gbogbo ogun torí ayé bí kò ní kú òun ayé rẹ ìdààmú táyé bí kò ní kú ọ̀run kò gbé kú whatever your life that enemy say will not leave you gbogbo tó ní pé kò ní fi ọ́ sílẹ̀ gbogbo tó ní kò wọ́n kó ẹ kó wọ́n bọ̀ pé kó wọ́n bọ̀ dé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ogun ogun tó máa ń bá ayé ẹni débojì hmm. ẹgbẹ́ àtẹ̀jí ẹni ẹ bá kú lẹ́nu ẹgbẹ́ yà mission is accomplished ogun tó sọ pé wọ́n bọ̀ débojì lórúkọ jésù ọ̀run yí padà agbára àjíǹde dá padà every battle of life continent, to an end ẹ pọ orúkọ jésù olúwa ṣẹ́ ogun yìí ìwọ ogun tó lóun ó ba ayé mi débojì lórúkọ jésù ó yá ṣẹ́ dàbí ìjọ tí ìyẹn bá kú nínú gbé àtàkùn ẹ̀ wọ́n ṣàṣà accomplish kò fẹ́ padà ogun ogun tó lóun ò ní lọ situation tó kó wò ní change lórí ayé mi ó yá dìde ọlọ́run gbà mí i run to you ó yá ní orúkọ jésù ẹ sọ fún ọlọ́run gbà mí gbogbo tó lóun ba ayé ẹni débòjì ó yẹ kó orúkọ ìwógun ẹ wọlẹ̀ wọlẹ̀ lórúkọ jésù wọlẹ̀ wọlẹ̀ wọlẹ̀ wọlẹ̀ wọlẹ̀ wọlẹ̀ wọlẹ̀ àpàtóyàwá ah, let it be over ìnàdàmà kò ṣàtìlẹ́wà ó dàbí ìta ayé yìí padà ogun tó ń bá ayé ẹni débòjì ìdánimọ̀ jesus ìwógun alẹ́ ni mọ́ndé yìí somebody pray gbogbo tó máa lọ ń tún ẹ̀ mú wa bó ṣe ń gbàdúrà tó ogun tó máa ń túra ẹ̀ mú wá ó yá ọ̀run ṣe lónìí ogun májẹ̀mú battle of covenant ogun náà ìran ní orúkọ jésù ogun nǹkan mi ní áàlì àrẹwà ṣàtórí àmàkàtà ó yá ó yá làkúta ní màkúta yá ogun àdàbí ó yá ó yá ó yá ó yá rìpàtórí àmàkàtà yá ó yá sọ fún ọlọ́run ṣe fáábà in that defeat today olúwa ṣe nínú ayé mi olúwa ṣe defeat that battle today ẹ ṣe ogun yẹn lórí ayé mi lónìí as of to defeat that battle your life olúwa ṣe ogun yẹn olúwa ṣe olúwa ṣe olúwa ṣe ẹ sọ mí dẹni òmìnira ẹ sọ mí dẹni òmìnira ẹ sọ mí dẹni òmìnira ẹ sọ mí dá ṣẹ́gun ẹ sọ mí dá ṣẹ́gun ẹ sọ mí dá ṣẹ́gun ẹ sọ mí dẹni òmìnira ẹ sọ mí dẹni òmìnira ẹ sọ mí dá ṣẹ́gun ẹ sọ mi dáa ṣẹ́gun ẹ gbà ládùá bí pé olúwa kó sọ yín di ẹni òmìnira ní orúkọ jésù kí olúwa kó sọ yín di ẹni òmìnira lọ́wọ́ ogun yìí from this battle god from this battle god ẹ sọ mi dáa ṣẹ́gun ẹ sọ mi di ẹni òmìnira oya oya oya oya masai orí masai ayilimekunda ya rashida repentole mekundia kadaria usatulia o oya sọ mi di ẹni òmìnira and stop me that shame from this battle, God. From this battle, God. Lọ́wọ́ ogun In the name of Jesus. Ẹ sọ mí dẹni òmìnira. Ẹ gbàdúrà. Ẹ sọ mí ayé mi dẹni òmìnira. Ẹ sọ fọlọ́. Olúwa sọ mí dẹni òmìnira. Ẹ jẹ́ n ṣẹ́gun lónìí. Ẹ jẹ́ n borí. Ẹ n ṣẹ́gun lónìí. Ẹ n borí. Ẹ n ṣẹ́gun lónìí. Ẹ n borí. Ó ṣẹ́gun lónìí. Ó borí o. You overcome in the name of Jesus you overcome lórúkọ Jésù wàá borí lórúkọ Jésù wàá borí ayaka patakata yàrá rakotuku bragaba lako prendo sikirebo you have victory Olúwa kò fún ọ ní ìṣẹ́gun gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa as it's time o God ó tó gẹnu ayé mi lọ́wọ́ dìde fún mi here are the help for ó tó gẹ́ lórí ilé mi ìrànlọ́wọ́ dé fún ilé mi ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ ńlá dìde fún ayé mi help from above ìrànlọ́wọ́ mo ti gbójú mi sókè báyìí bàbá ìrànlọ́wọ́ kò dìde fún ayé ẹ fà mí lọ́wọ́ sókè lift me up ayé mi ò gbọdọ̀ rákòrò mọ́ iṣẹ́ mi ò gbọdọ̀ rákòrò mọ́ ẹ mú mi débi ayọ̀ mi take me there my place of joy ẹ jẹ́ kí n wọnú ayọ̀ mi ní ọdún yìí ẹ jẹ́ kí ayọ̀ mi kún let my joy be full ó ní kí n bèrè títa ayọ̀ mi fi kún àkókò tó jẹ́ kí ayọ̀ mi kún let my joy be full ẹ pọ orúkọ Jésù let my joy be full ayọ̀ mi kó kún lórí ọmọ let my joy be full my children ayọ̀ mi kó kún lórí ilé mi ẹ pọ orúkọ Jésù let my joy be full in this prayer àdúrà mi jó gbà let my joy be full ẹ sọ fún Ọlọ́run ayọ̀ yín kó kún nù àdúrà yìí somebody pray ayọ̀ yín kó kúnnú àdúrà yìí ní orúkọ Jésù let my joy be full ẹ sọ dàdúà olú ọlọ́run alààyè ẹ jẹ́ kí ayọ̀ mi kó kún ní orúkọ Jésù andayakatayawa lakura patakalawa let my joy be full somebody pray ẹnìkan gbà ládùá ayọ̀ rẹ kó kún olúwa jẹ́ kí ayọ̀ mi kúnnú àdúrà yìí ní orúkọ Jésù let my joy be full in this prayer somebody pray. ayọ̀ yín kó kúnnú àdúrà yìí ní orúkọ Jésù làkàtórì àmàsàdá rìpàtúlẹ̀ bẹ̀ sí tẹlẹmọ in Jesus name our Lord we pray Isaiah chapter forty-three Bible says in verse one he said now but now thou sayest O who created you O Jacob you formed you O Israel fear not For I've redeemed you, I've called you by my name, you are mine. When you pass through waters, I will be with you. When you pass through river, it shall not overwhelm you. When you pass through water, it shall not overwhelm you. When you pass through it, it shall not overwhelm you. When you when you walk through fire, it shall not burn you the flame shall not consume you májẹ̀mú ọlọ́run eléyìí ah masairi mashira bakaliba rapa toria all what you are passing through right now in that we declare over can I hear over all what you are passing through gbogbo tó ń là kọjá ètò ń gba omi jẹ lójú ẹ ah ní orúkọ Jésù gbogbo tó ń là kọjá all what you are passing through all that passing through your life that is making you share tears gbogbo tó ń là kọjá èyí ń gba omi dé lójú ẹ mo dónú agbá ọlọ́run alààyè lórúkọ jésù is over in the name of jesus end comes to it andarabakapayabakaba losondolebakaba and end today ohun tó ń là kọjá lórí ọmọ ni o lórí iṣẹ́ ni o lórí àjọ ẹni ohun tó ń là kọjá all that you are passing through right now makes you to share tears èyí tó ń gbomi lórí pé gbogbo tó ń là kọjá. ìtò ń gborúlé lójú ayé wa lónìí is over is over ó dópin wa ó dópin ìyanu tẹ̀lé ó dópin ìyanu tẹ̀lé ó dópin ní orúkọ Jésù is over ìkàtàyàbà ní orúkọ Jésù gbogbo ọgbà gbogbo ọgbà ìdíwọ́ every of delay every of delay gbogbo ọgbà ìdíwọ́ gbogbo ọgbà yẹn tó yí ayé ẹni ká ó bíwó bíwó bíwó bíwó bíwó lórúkọ jésù bíwó lórúkọ jésù bíwó àdàdà yaba ìwọ gbà ìwọ gbà ṣètì ràkàtà yaba rọbàdì yaba àmúbà ẹrọmọbí somebody pray let begin to fall every wall like the wall of Jericho ní orúkọ jésù ọ̀run wólulẹ̀ ọ̀run wólulẹ̀ ọ̀run wólulẹ̀ ọ̀run wólulẹ̀ Jesus agbára jíde wọlẹ̀ agbára jíde wọlẹ̀ agbára jíde wọlẹ̀ ní orúkọ jésù ó wọlẹ̀ ó wọlẹ̀ ó wọlẹ̀ ó wọlẹ̀ ó wọlẹ̀ nú ayé yín lónìí ó wọlẹ̀ in the name of jesus gbogbo tó yí ayé rẹ ká fún ọ to you lórúkọ jésù kó bẹ̀rẹ̀ sí wú ìyanu yín kó bẹ̀rẹ̀ wọ́rọ́wọ́ the bible say in Isaiah forty three verse sixteen. He said, Now says the Lord, who makes a way in the sea, a path in the mighty water. Olólànà ní etí òkun, ààrùn tó yára, àìlàmì òkun já. Nípa ọ̀nà rẹ̀, àgbàmì òkun já. Nípa ọ̀nà rẹ̀, àwọn àyànfẹ́ kọjá lọ ní àgbẹ̀ ilẹ̀. ogun ọ̀tá lágbá mi òkun gbogbo ogun ọ̀tá náà n'oruko ní orúkọ ọ̀run is over in the name of Jesus gbogbo ogun ìtìjú everything that is that is that that I and I save your life gbogbo tó ń bẹnu ayé yín lónìí tí ń bẹnu ayé yín tí ń bẹnu ọ̀nà yín ní orúkọ Jésù ọ̀run ọ̀run

a way out the Lord openly make a way out for you ọ̀nà sí rẹ̀ là ó là ó là ó là ó là ó là ó là ó là ó là ó là ó là ó là ó the doors open ẹ bẹ̀rẹ̀ sí kó bẹ̀rẹ̀ sí fara ní begin to see ẹ bẹ̀rẹ̀ yano ní ìyanu ìyanu ojúkorojú bí ń da yàrá tó wa rábà tó yàrá ìyanu ìyanu ojúkorojú ẹbẹ̀ sí rí ìbùkún ojúkorojú ẹbẹ̀ sí begin to see begin to see begin to see ìkàtà yaba your healing right now your deliverance right now your breakthrough right now we call it out ó bẹ̀ yín fara in the name of Jesus in the name of Jesus in the name of Jesus begin to see náà náà ó bẹ̀ yín fara lórúkọ Jésù ìyanu ó bẹ̀ yín fara ojú òní tì í the Lord that help the children of Israel ọlọ́run tó ran àwọn Ísírẹ́lì lọ́wọ́ olúwa yẹ kó ràn yín lọ́wọ́ that lord jehovah god that help the children of israel olúwa ọlọ́run kó ràn yín lọ́wọ́ psalm eighty seven psalm seventy eight verse sixteen he say he made a stream out of the rock ọlọ́run ó ó mú omi jáde nínú àpáta and cause the water to flow like a river i think i was just in about the week somebody was i don't know whether it's true or not saying àpáta yẹn wọ́n discover àpáta yẹn èyí tó mi ń jáde ń bẹ̀ àpáta yẹn just the, the archaeologists discover that that rock that gush out water for the children of Israel pé wọ́n rí àpáta yẹn tí omi jáde rí bẹ̀ àpáta jáde omi jáde nínú àpáta and it and it cause river to flow down and it cause water to flow down like a river ó jẹ́ omi omi bẹ̀ sí yáa. lórúkọ jésù ọlọ́run tó ṣe èyí ó yẹ kó ṣe iná ayé kó ṣe àánú ayé yín èmi ò mọ tó ń gbàládùá ṣùgbọ́n ọlọ́run tó ṣe eléyìí tó bá rí bẹ́ẹ̀ lórúkọ jésù kó ṣe àánú ayé let that God do the same your life let that God do the same your ò ní dòkú ilẹ̀ ò ní gbé ọ jẹ àbò dájú ọba tó fi dé ọ sórí ilẹ̀ alàyè wá ṣeré mẹ́ ilẹ̀ gbọ́ lórúkọ Jésù bóyá ló àkókò tí ì tó gbọ́ ọ̀rọ̀ Olúwa ìwọ ilẹ̀ gbọ́ àkókò tí ì tó gbọ́ ọ̀rọ̀ Olúwa nínú ayé wa nínú ayé àwọn èèyàn yìí lórúkọ Jésù bóyá ní orúkọ Jésù o gbọ́dọ̀ lanu àìlẹ̀mọ̀ láti gbé àwọn èèyàn yìí jẹ àkókò tí ì tó ní orúkọ Jésù wàá pẹ́ lórílẹ̀ alàyè wàá ṣe eré mẹ́ wàá ṣe eré mẹ́ ẹ ó ṣe eré mẹ́ o ẹ ó ṣe eré mẹ́ o ẹ ó ṣe eré mẹ́ o wàá láyọ̀ tilétilé ọkọ rẹ ò ní sọnà ò ní sunkún ọkọ rẹ ò ní sọnà lójijì ọkọ rẹ ò ní sọnà ò ní sunkún ìwọ náà ò ní sọnà èmi náà ò ní sọnà àbódájú fún wa ọmọ wa ò ní sọnà àbódájú fún wa ẹbí kankan ò ní sọnà. The Lord that help his children will help you. The Lord that lift his children up will lift you up. Ọlọ́run tó ń gbé orí àwọn ọmọ tiẹ̀ tó ní yóò gbórí rẹ̀ òkè. Ọwọ́ rẹ̀ yóò bà á. Igbe ayọ̀nú ilé rẹ̀. Igbe ayọ̀nú ilé rẹ̀. O ò ní sunkún. So shall it be in Jesus' name. Our Lord we pray. What is your prayer this hour? What is your prayer point before him? Here, the àdúrà yín. Now tell the Lord right now ẹ sọ fún Jésù Olúwa ṣílè fún mi Olúwa ṣe ṣe ṣe ṣe fún mi bàbá mo wojúra ni Olúwa ṣe ṣe ṣe fún mi bàbá ìwọ ni mo ké pè bàbá Olúwa ṣe ṣe ṣe fún mi bàbá ìwọ ni mo wojú rẹ o olúwa ṣe é ṣe é ṣe é fún mi bàbá ìwọ ni mo gbé gbé bàbá. Ask the Lord to do it. Ask the Lord to touch kọ́nà kó ṣe fún ọ. Ìwọ ni mo ké pè wọ. Ìwọ ni mo wojú rẹ. Olúwa kó ṣe kó ṣe fún ọ sẹ́. Yín dayà kú paratá yà má sítírì kàtá yà a ili mekusa toria na kapradu le mustagi tayara a ili makuta le beka shendu le mekori le tayara ba zidoria andari ako peleka stratalia ma nimpro da ketali ma si utali ma shida ba Olúwa ṣe ṣe ṣe fún mi bàbá o ìwọ ni mo ké pè Olúwa ṣe ṣe ṣe fún mi bàbá ìyá ni mo ṣe yá ask the Lord to do it olúwa ṣẹ́nu ayé àwọn èèyàn yìí olúwa gbọ́dọ̀ omijé rẹ nù let God your Bible wipe away your tears and surprise you and lift you up higher and break that yoke in your life olúwa gbé já ìdè yẹn ìdè tó so ayé ẹni mọ́lẹ̀ kò já let that yoke break now I decree your deliverance by the power of the throne of the Lord by the authority of the Lord mo pè fún ìtúsí ayé yín lónìí ẹ gbàá ó yẹ gbà á ẹ lọ rí ayọ̀ yẹn ẹ lọ rí ìbùkún yẹn kẹsì padà pẹ̀lú ẹ̀rí in Jesus name our Lord we pray amen amen olúwa kó yomi ẹ sí ma agbára àjíǹde kó wà nùmí ẹ kó mú ìwòsàn wá gbogbo ẹ tó wọ́ ma ọdún ọ̀tún yìí kó jẹ́ fún ọ gbogbo ẹni tó ń wọkọ ẹ lọ́rọ́ kọ ẹ lọ́rọ́ yá yá go let God surprise you let God open your womb and bless your womb And let the name of Jehovah God be glorified. In Jesus' name, our King will pray. Amen. Amen. Amen. In Jesus' name. Hallelujah. Praise the Lord. Ẹ ká sọ pé àdúrà Ni ní àṣálẹ́ yìí uh, uh, tonight also there's a prayer tonight by ten. Yes. online also. I'll also be going to have man about my meet, also Pastor Paul is going to be here tonight. And also by God's grace, Adwai is this one section is one, another section is coming up. Even if you, uh, even though with the 21 you are free, you know, that, that I mean the section, but there's another prayer the partner can come. Hallelujah. Partner. You know, and also those that want to, you know, want to pray. And by God's grace, it's gonna be like I'll do section. I said my one normal section, Laro. Um your partner to me. But the prayer is not gonna be in the evening like online. No, no, no, no. It's on Zoom on the phone prayer is on Zoom tó bá ti I can just in the morning no prayer for Tuesday just for a few days hallelujah praise the Lord so you, you join through the Zoom you not see me online you see me on Zoom and uh, you see me on the on the phone line so the only thing you have to do is go on the phone line and know the Zoom so but this prayer today is 21 is 21 So that's that section right there. Uh, you can, so after then, uh, the prayer continues. But I've released the grace of God upon you. You can begin to work, wacky, wacky, wacky, wacky. Hallelujah. But for those one that is coming there, not yet wacky, wacky. Hallelujah. Praise the Lord. Mm-hmm. So it's gonna be on Zoom. It's going be on Zoom. Zoom alone. And we have time like um, I can say nine one two mo lè sọ pé ẹ pàdé mi lóru and make sure but I want is people that want to pray they are not like oh, yeah, no, no. and mo dàgbọ́ lórúkọ Jésù ìyànà ṣe I could remember many years ago I don't know that uh, I will open the church and people come and sit in the church you know but I don't know now like. Uh, another are far away. like I'll be in church and uh, people come and sit down there with me there. Hallelujah. And then you can see a testimony also. Hallelujah. Maybe one day we have a conference prayer where people gather and then we can able to fly and have a conference prayer. And we just go to the place and pray. Mm, let's see what's going to happen. I mean confess prayer àdúrà ní gbà kó jábá tó bá kéèyàn kì í ṣògùn kéèyàn bá ti ń lo gbè àbí bá ní gbèjúgbèjú ní ọlọ́kọ̀ téèyàn bá ti ní gbèjúgbèjú you have no sham kò sá tó ń la láàárọ̀ pé kò bá ara jẹ́ o tó bá ti níbi tó ń sá sí àdúrà náà ni èèyàn àgbà tí àánú fi ṣẹlẹ̀ ni you go to pray it and also let me say if you want to join that prayer the only, the only person that automatically is the partner The rest, I think you need to let me know. You need to let me that you are coming, because I'll, I'll, I'll. Yes, I want people that. Um, um, let's see what's gonna happen. So, but by God's grace, tomorrow is 21, and just I will release the grace of God upon your life. But also, there's another because I have that in my spirit I will have thrown it open, like let's continue, but I don't want to do that. I just want to have hallelujah. Adore rẹ yóò gbà. Àdúrà rẹ But I will come my section on my prayer. But um, if it's possible, I'm not familiar with it. Ẹ lọ́nu orí ọ̀fẹ́ Jésù. Ẹ lọ́nu orí ọ̀fẹ́ Jésù. Ẹ lọ́nu agbára In the name of Jesus, your case is settled. Olúwa yanjú ọ̀rọ̀ rẹ̀ olúwa yanjú ọ̀rọ̀ rẹ olúwa yanjú ọ̀rọ̀ ayé yín lónìí ọ̀rọ̀ náà ní ìyanjú the Lord settle the case olúwa yanjú ọ̀rọ̀ ayé yín lónìí the Lord settle case olúwa yanjú ọ̀rọ̀ rẹ olúwa yanjú ọ̀rọ̀ ayé yín lónìí o ọ̀rọ̀ náà ní ìyanjú láti ṣiṣẹ́ lọ ọ̀rọ̀ náà gba ojútùú bẹ́ẹ̀ ni ó yọ In Jesus' name we pray. Amen. The water is covered. You are blessed. God bless you. See you later on by 10 p.m. tonight. God bless you. 10 p.m. tonight on every platform, YouTube, Facebook, and on the phone line. On the phone line, don't worry. Everyone, see you 10 tonight. I'm going to have a man of God in our midst tonight. God bless you. Bye-bye. Hallelujah. You are blessed, Papa.